الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين kọ́nà bá kí ó gba sọ́láàtì wa kọ́nà kó fi wá ṣe kùngẹ́ dáadáa kó sì ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ àti ìdẹ̀kùn ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìgbésí ayé ọlọ́run ọba àlékè ọlá ó ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé wáyòtọ̀ ìmúna tọ̀hámà àwọn ẹni tó jẹ́ ni dáadáa wọ́n máa ń fún àwọn èèyàn lóúnjẹ aláhùbí lórí torí ìtọ́lọ̀ ìfẹ́ tán ní sọ́lọ̀ àti pẹ̀lú wípé wọ́n nífẹ̀ẹ́ oúnjẹ yìí wọ́n máa ń sacrifice wọ́n máa ń látẹ̀mọ́ra wọ́n fún àwọn ẹlòmíì tí wọ́n wò pé wọ́n ní bùkátà sí ìjà wọn lọ miskinan tán bá rí àwọn aláìní wọ́n á fún wọn wàyàtí imán tán bá rí àwọn ọmọ òrukàn ọmọ tí ò ní bàbá tí ò sì ti bàlágà wọ́n fún wọn wà á sí rọ tí wọ́n bá tún rí àwọn ẹlẹ́wọ̀n àwọn tó ṣẹ̀ jáde kó nú ẹ̀wọ̀n nínú àwọn tí wọ́n máa ń wà ní ìṣòro ni ẹni tó lọ sẹ́wọ̀n tó dé gbogbo nǹkan tó ní tẹ́lẹ̀ wọ́n lè ti nà lórí pé kó lè jáde mo ní ìdájí mo láǹfààní àti rí fídíò kan arákùnrin àwọn ẹ̀kọ́ pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí fún gbogbo wa èyí tí ó wá ṣe pàtàkì jù mẹ́ òun ni pé ńgbà tí ẹni ó lọ sẹ́wọ̀n ó lóun lò twenty nine years àti bí oṣù mẹ́rin lẹ́wọ̀n láti mọ́lé ìdájọ́ kú ni wọ́n dá fún ṣùgbọ́n gbà tó di bóyá yé bóyá kálà ló pè láti ìdájọ́ kú wọ́n padà shift ẹ̀ sí life imprisonment ṣẹ́rẹ́ ni kí ló ṣe tó fi di arẹ́wọ̀n ó ní ọ̀rẹ́ òun ló pe òun Egun kan tó ń pè ní òyì nìbàdàn àwọn yẹn náà ni pé káwọn gbégún yẹn lọ́dún yẹn àwọn wá gbégún yẹn àwọn wá pàdé eégún mi àwọn bá bẹ̀rẹ̀ ìjà níbi tán ti ń jà àwọn tó tẹ̀lé eégún ti bí yẹn àwọn èèyàn kú látàrẹ nígbò di bí ọjọ́ kejì ó lóun ti gbéra òun ti ń lọ bí iṣẹ́ òun ni àwọn ọlọ́pàá dé wọn ò róhun mú ṣùgbọ́n gbé àǹtí òun nígbà tó ń gbọ́ pọ́n ti gbé àǹtí òun òun ní láti padà lọ station ṣé wá rí láàrin àsìkò tó wà ń bẹ̀ wọ́n kọ́kọ́ wà ní àtìmọ́lé gbogbo ẹ̀kan tó dájọ́ wọn bóyá lẹ́yìn five years náà tó dájọ́ lẹ́yìn ìgbà tán dájọ́ wọ́n dájọ́ pé kán pa wọ́n ẹ sì mọ̀ pé ìlú wa ń bí tán bá dájọ́ kú fáwọn èèyàn gọ́fúnà lè má sáyẹn gbogbo èèyàn ló máa ń sá fún àti sáyẹn ẹlòmíà máa wò pé ah, òun fẹ́ lẹ́jẹ̀ lọ́rùn gbogbo eléyìí náà sì ni kò bá nǹkan mu tá a bá wà nínú ìlú tó fi wà ń bẹ̀ tó fi múnádóko múnádóko tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ dájọ́ fáwọn èèyàn wọ́n á ṣèwádìí ìwádìí fínífíní kan tó ṣe dájọ́ àwọn èèyàn tán bá ti dájọ́ kú fún kò lẹ́tọ̀ọ́ nínú òfin ọlọ́run ká tún dilẹ̀ ikú wọn torí pé tó pààyàn ìlú kan bóyá láfíríkà níjẹta ni mo rí news yẹn wọ́n láwọn náà yọ ìdájọ́ kú kúrò nínú òfin ìlú wọn ẹ wo ọlọ́pàá tán ló pààyàn kan lẹ́kọ̀ọ́ níjọ́ wo mi gáì kan náà ní Àbújá girlfriend ẹ̀ òun náà lù ní pọ́npọ́ bóyá ọmọ orogun ni àbí nǹkan kan ló lù nígbà tó lù tán torí pé gẹ̀ẹ́yẹn ti ṣubú ó ṣe gbogbo ẹ̀ mọ́tò gẹ̀ẹ́yẹn ó lóun gbé e fóònù ẹ̀ nǹkan kó pààkì gbogbo gbé lọ gẹ̀yẹn padà kú tí àwọn èèyàn tí wọ́n ń dájú báyẹn tí wọ́n á sì pa ọmọ ènìyàn bíi títí wọn wọn ò láǹfààní àti máa gbélé ayé mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti pààyàn tó mọ̀ọ́mọ̀ pààyàn ó finú fẹ́dọ̀ pààyàn ìdájọ́ òdodo ni wípé kí wọ́n pa òun náà kí wọ́n sì má dilé pípa ẹ̀ torí ẹni tó pa yẹn ó ti kúrú ẹ̀mí ẹni yẹn ó ti kó bànújẹ́ báwọn kan ẹni tí mò ń sọ pọ́n pa ní Àbújá ìtẹ́ bá rí bí ẹ̀gbọ́n ẹ̀ bó ṣe ń sunkún bọ̀lọ̀bọ̀lọ̀ àwọn ọlọ́mọ bí pèmí yẹn ṣe máa tó lára wọn ẹni tó wá pa kóun wá máa lògbé sí ayé lọ judicial system wa nínú ta gbọ́dọ̀ mójútó nìyẹn kí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kan wá sọ pé èèyàn kan ṣì ń padà lọ kóòtù ọdún mẹ́rin ọdún márùn-ún títí dìgbà wo. ẹni tó bá ti dájọ́ ọkú fún tó jẹ́ pé pẹ̀lú ìwádìí ni wọ́n fi rí pó jẹ̀bi ikú kó tètè sáìn ẹ̀kan mu kú òun bẹ́ẹ̀ ni ìyẹn nìdájọ́ tọ́lọ́wọ́n ọba ṣùgbọ́n látara pé judicial system wa ò dáa ibẹ̀ lẹ́tí máa máa rí ẹlòmíì tó jẹ́ wípé kò kì í ṣe ẹlẹ́bìí náà tẹ́lẹ̀ wọ́n dájọ́ ọkú fún lọ́nà àìtọ́ ni nígbà tí ò sí ọ̀nà tá lè fi ṣèwádìí tó múnádóko látara corruption ni látara ìlérinṣẹ́ tó ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibì kan nìyẹn nínú ọ̀rọ̀ ẹni yẹn torí pé tó dájọ́ ọkú fún wọ́n dájọ́ pé wọ́n pààyàn wọ́n sì dájọ́ ọkú fóun náà ó pọ̀ nu wọn tó ti kú sátìmọ́lé kan tiẹ̀ tó dájọ́ wọn ṣé wá rí ẹni nínú àwọn ẹ̀kọ́ tí mo wá fẹ́ yọ jáde nù gbèsè ayé ẹ̀ ni wípé ó nígbà tó ń wá wà látìmọ́lé nígbà kan dájọ́ kú fún onírònú yẹn ló pa bàbá òun ìrònú yẹn ló payé òun ìyàwó àtọmọ àwọn náà tún travel láti ibìkan síbìkan wọn lásìdẹ́ǹt ọmọ méjì kú ó kú ìyàwó nìkan àtọmọ kan ó ní láti ẹ̀ ìyàwó yẹn náà tún kú oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ àdánwò ọlọ́run bá bó ṣe máa ń rí nìyẹn nínú tó wá ṣẹlẹ̀ ń gbèsè ayé ẹni ni pé ó ní àsìkò tóun fi wà ní prison yẹn òun padà dẹni tó kéwú tóun náà ṣe wòlímọ̀ ó nígbà tóun náà wá ṣe wòlímọ̀ tán òun náà tún wá di àfáànù prison ó lọ́mọ tóun náà wá ṣe wòlímọ̀ fún inú prison wọn ò dín ní fọ́tì ẹ̀wẹ̀ tó ọlọ́run bá ló fi jẹ́ pé ńgbà míì táwọn àdánwò kan bá ṣẹlẹ̀ sẹ́dà ọlọ́mọ tó fẹ́ yọ jáde mẹ́ tóun ò bá lọ sẹ́wọ̀n ó lè má láǹfààní àti kéwú débi pàṣẹ ẹ̀mọ́ koran káwọn náà máa ká koran máa gbalada òun náà wá dáa fà ó tún káwọn kan léyìí tó túmọ̀ sí wípé nínú ẹ̀kọ́ ni wípé tí prison yard wa tó bá jẹ́ correctional center lódodo gbogbo àwọn tí wọ́n bá wọ prison tí wọ́n bá máa jáde ó yẹ kán di àtúnbí ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú wọn náà tán bá máa jáde wọ́n tún máa yàpò kí í sí látara pa àwọn prison wa náà wọn rí bó ṣe yẹ kán rí kọ́ nọ́mbà wa tún ṣe correctional center ló yẹ kó jẹ́ èmi ti rí èèyàn kan tó jẹ́ wípé wọ́n àlẹ́jẹ̀ fún kankan ní Saudi ó wá lo bóyá ọdún mẹ́ta àbọ̀dún mẹ́rin lẹ́wọ̀n àsìkò tó lò lẹ́wọ̀n yẹn ó sì há kúránì ohun tó há sórí ń bẹ̀ kò ní dín ní bóyá bíi júzù mẹ́wàá ká dá mẹ́ta kéèyàn ti wá há ìdá kan bẹ̀ <coughs> tiwọn bí wọ́n ma máa jẹ ma á máa mú wọ́n á ní ìdí wọ́n á lò gbèsè ayé wọ́n á sì máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ prison ti di ẹni ọlọ́run bó ṣe yẹ kó rí nìyẹn prison lẹ́lòmíì ti graduate ẹni tí ò kàwé tẹ́lẹ̀ prison ló wà tó ti kàwé tó padà di graduate tó jẹ́ pé ńgbà tó bá padà jáde awúlò so bó ṣe yẹ kí prison rí nìyẹn àwọn prison míì sì ní ìjìyà rẹpẹtẹ ló yẹ kó wà níbẹ̀ torí ẹ̀sùn àti ẹ̀ṣẹ̀ táwọn èèyàn bá dá so kọ́nà ọba kó ṣe àánú fún wa ẹni yìí ó lóun di àfà kóun tó jáde nínú nǹkan tó wá jẹ́ nǹkan ọ̀bànújẹ́ ó nígbà tó wá jáde tíyàwó òun náà tún kú ìrònú ipò kò sí nǹkan kan mọ́ òun wá dìsáìdì láti parọ́ òun ó wá ní ọpẹ́lọpẹ́ pásítọ̀ yìí ó ní ọpẹ́lọpẹ́ pásítọ̀ yìí póun ló ń ràn òun lọ́wọ́ tó dẹ̀ sọ fún òun pé à tó bá parẹ́ wàá tún jẹ ìyà lọ́rùn ni ibẹ̀ yẹn wá ní àléébù ti bá ọ̀gọ̀rọ̀ wà níbi ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé wọ́n máa ń fún lóúnjẹ àwọn aláìní àwọn ọmọ òrukàn àtẹni tó bá ṣẹ̀ jáde lẹ́wọ̀n ṣó ti yé. gbogbo àwọn provision yẹn ló yẹ káwa mùsùlùmí ní tẹ́ bá dé prison àwọn tó ń bẹ prison wò nú àwọn ẹlẹ́sìn wọn iṣẹ́ àwọn mùsùlùmí tẹ́ bá dé hospital àwọn tó máa lọ bẹ àwọn aláìsàn wò ọ̀pọ̀lọpọ̀ wọn wọn iṣẹ́ àwọn mùsùlùmí ẹ wò àwọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá yẹn gbogbo àwọn ilé wọn pátápátá kí ló ṣe ń bẹ christianity torí wípé kí ni ọ̀kì ń ra àwọn mùsùlùmí mùsùlùmí àwọn ibi tó sì yẹ ká máa náwó sí nìyẹn láti fi promote dáadáa lórílẹ̀ ìgbẹ́ni yẹn fẹ́ padà parí ọ̀rọ̀ ẹ̀ ó padà ń káyà kúránì rẹpẹtẹ o èrè Allahu latifun bi ibadihi ó ṣàǹkà gbogbo ẹ̀ mọ́ra wọn kọ́lọ́n bá wa fún ní ìdáyà tó pé kọ́lọ́n sì bá wa fẹsẹ̀ rinlẹ̀ kọ́lọ́n sì bá wa ràn lọ́wọ́ kó wá jáwọn ràn lọ́wọ́ tó máa jẹ́ kó lékún ní ẹ̀sìn tí ò ní gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ so bá dánwò ṣe máa ń rí nìyẹn ṣe rí téèyàn bá wà nú àdánwò yorùbá máa ń ṣàdúrà kan pé ọlọ́run má jẹ́ ajé oúnjẹ ọ̀tá wa àdúrà tó tóbi ni wàlá tó schmidt bí àdá i ìwọ náà má fi ìyẹpẹrẹ mi èébú mi má fi sí ọ̀tá lẹ́nu àdánwò ńlá ni téèyàn bá ti ń jẹun ọ̀tá èèyàn ọ̀tá èèyàn lè pọ̀ ìsé èèyàn téèyàn bá ti ń jẹun ọ̀tá èèyàn èyí tó le jù ń bẹ̀ ni kí àá iyẹpẹrẹ kéèyàn adéwájú ọ̀tá tó yẹ kó ti sọ̀rọ̀ ò ní lè sọ̀rọ̀ ẹni tó bá jẹ́ pé ìrànlọ́wọ́ ẹ tí ò ń ṣe mùsùlùmí ló ń rí ló ń rí tọ́nà bò bá ṣàánú ẹ ó lè padà di kèfèrí ẹ rí àìmọye àwọn èèyàn tíṣẹ̀lẹ̀ báyìí máa ń ṣẹlẹ̀ sí wọn tíṣòro bá dé ó lè jẹun tó ń lọ mọ́ṣáláṣí dáadáa wọ́n sọ̀rọ̀ èèyàn kan wọ́n ní mo àzínú ni gbogbo gbà mọ́ṣáláṣí ni wọ́n ló síìkì àti mọ́ọ̀mù àti gbogbo jọmọ́ kò sẹ́ni tó kàn ilé ló wà wọ́n láwọn ní chọ́ọ̀chì lọ lé ẹ̀ wọ́n lọ kí pé ah, àbábá tó bá ń pèrú ya rí mọ́ wọ́n kọ́kọ́ rọ eh, wọ́n ra ẹ̀rọ lọ́ta wọ́n rà fún ìyàwó ẹ̀ ṣẹ́sì mẹ́pọ́bìnrin bẹ́ẹ̀ bá ti ti dáadáa kan sí lọ́dọ̀ báyìí mọ́nì ṣe kí ni ó sá lọ nìyẹn wọ́n sì ra bọ́ǹfìtà lọ fún bàbá náà lé wọ́n ń ṣètọ́jú fún un nígbà tá rẹ̀ yá àbí bẹ́ẹ̀ kọ́ ni sòtọ́ lọ́wọ́ bó o bá ṣàánú ẹ̀dá kò sẹ́ńtírù àwọn nǹkan yìí máa ṣẹlẹ̀ sí tí ò ní gbé lọ ló fi jẹ́ wípé ńgbà míì tíyàn bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ máa wòye sí àwọn tó fẹ́ fi sọ̀ráǹdì ara ẹ̀ tó bá sọ fẹ́ lómiì pé tó bá fẹ́ fẹ́yàwó à má fẹ́ obìnrin tí ò ń ṣe mùsùlùmí à kò sí nǹkan kan bẹ̀ kí nìkan kiri kan ọjọ́ tí sickness yìí bá dé ibo ló máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ arákùnrin kan wà nítòsí wa ń bí kódà ìyàwó tiẹ̀ ní mùsùlùmí nígbà yẹn òun náà padà di kírísítẹ̀nì báyìí obìnrin yẹn a ṣègbìyànjú lé wọn lórí rẹpẹtẹ ṣùgbọ́n látara póun náà kò ságbọ́yé kò sí dúró dédé chọ́ọ̀chì ló dàbí pọkọ ẹ̀ padà kú sí àwa náà ti ṣe gbìyànjú oríṣiríṣi ìfún ọkàn tó náà gbé lọ lu òkè gbọ́dọ̀ dé lu òkè ọgbé lọ church ó síkìsíkì ẹni tó yẹ kó lọ sọ́spítù wá gbé lọ church ẹni tó yẹ kó sinmi wọ́n á tún máa kígbélé lórí wọn láwọn ń ṣàdúrà gbogbo àwọn kan tó ń pa wá lu wà nìyẹn àwọn nǹkan míì ṣe èèyàn wàá máa ṣàdúrà ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wàá lọ sọ́spítù kọ́lọ́run bá kó fi wá ṣe kò gẹ́ dáadáa ló fi jẹ́ pé ẹ jẹ́ ká láàánú ká máa ṣàánú àwọn èèyàn ká bá rẹ tó wà ní ìṣòro ẹ jẹ́ ká máa ní lẹ́mìí kódà káwa gan wà ní ìṣòro téèyàn bá wà ní ìṣòro láyé tó bá fẹ́ bọ́ nínú ìṣòro yẹn wá ẹni tó níṣòro bóyá tó ju tiẹ̀ lọ àbí tó ṣe déédéé tiẹ̀ àbí ìtí ò tiẹ̀ wo pé ẹni tó wà ní ìṣòro yìí náà lè fi ràn lọ́wọ́ tí wọ́n bá ń ronú bẹ́ẹ̀ pé ah, ah èmi náà fẹ́ solve problem kọ́lọ́mbà lè bá mi solve problem tèmi ọlọ́run á wá fi irú àánú yẹn sọ́kàn ẹlòmíì náà tó náà wá máa wá pòkè lóòótọ́ èmi náà ní problem gbogbo àwọn olówó tá a rí yẹn wọ́n ní problem ṣùgbọ́n tó pa wọ́n ni pé kò sáànú tó bá jẹ́ pàánú wà lọ́kàn tiwọn náà táwọn náà wò pé problem òun ìyá ah, jẹ́ kóun lọ ṣàánú èèyàn kan bóyá ọlọ́run lè ṣàánú òun náà so ti ẹ̀mí everybody bá ń rí bẹ́ẹ̀ ìṣòro máa dínkù láwùjọ ilé ayé yìí ẹ jẹ́ ká máa ro bá ṣe lè help àwọn ju ṣe lè help wa lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ohun tó máa ń ṣẹlẹ̀ sí wọn ni pé help help help help kọ́ọ̀yàn help ẹ̀ kọ́ help ẹ̀ òun ò ronú bó lòun ṣe fẹ́ help ẹ̀ Muhammad ó ní ó lẹ́nikẹ́ni tó bá gbé ìṣòro kúò fún onígbàgbọ́ òdodo kan nafasallahu anhu kurbatan min kurabi dunya wal akhirah ọlọ́run máa gbé kúò fóun náà ìṣòro ńlá kan nínú ìṣòro ilé ayé àti tọrùn sòtéèyàn náà bá ti ń wo pé òun wá owó lọ́dọ̀ náà ìwọ náà wo ẹni tó ní bùkátà sówó díẹ̀ tó ti wà lọ́wọ́ ẹ̀yẹ fi béèyàn kan gbọ́ bùkátà kó wá máa wo tọ́nà ọba máa ṣe fún wọn náà irhamu man fil ardi yarhamukum man fis sama ẹ máa ṣàánú àwọn tó wà lórí ilẹ̀ ẹni tó wà ń sọ́mọ́ àti kíni á ṣàánú ẹ̀yin náà la yurham man ẹni tí ò bá ti ń ṣàánú kò ní ràánú gbà sòtáwà náà bá ti arrahimun yarhamuhumur rahman gbogbo àwọn tó bá ti ń ṣàánú ọlọ́wọ́n bàbá aláàánú àmà ṣàánú àwọn náà kọ́nà máa ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n wà láti mọ́lé látara ẹ̀ṣẹ̀ tí wọ́n dá kọ́nà bá wa tú wọn sílẹ̀ kọ́nà bá wa tú wọn sílẹ̀ kọ́nà bá kó wá ṣàánú àwa náà gbogbo àwọn tá a máa dá tó máa sọ wá di ẹni tí wọ́n tì mọ́lé ọlọ́run máa ṣe là wá ń bẹ́ o ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ọlọ́mọṣẹ́ ìlàwà ń bẹ̀ eléyìí tá a máa wá mọ̀ náà tó máa jẹ́ pa mọ̀ọ́mọ̀ṣe àmọ́mọ̀ṣe ọlọ́mọṣẹ́ ìlàwà ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n wà ní ṣòro àti ìṣòro tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá wà bá ọlọ́mọṣẹ́ ìlàwà ń bẹ̀ ọlọ́mọ adáàbò ẹ̀bù wa ẹ̀mí gígùn àlàáfíà ara mọ́ṣẹ́ ìfikẹ́ ẹnì kọ̀ọ̀kan wa árísìkì èyí lóyìí ó rọrùn ọlọ́mọṣẹ́ ìfikẹ́ wa ibi tí gbogbo ibi tá a ti ẹ̀ wá fọkàn sí ìwọ ọlọ́mọṣẹ́mọṣẹ́ àánú wa láti bẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́mọ wa tún ṣe o àwọn olórí wa bá wa tún wọn ṣe o àwọn ìjọba eléyìí tó ń bọ̀ next year tá a fẹ́ mú yìí tí a tu aráàlú lọ́rùn àwọn ni ó bá wa yàn síbẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń là níyàn pé wọ́n á da nàìjíríà rú ìwọ ọlọ́run ọba tó ní kápá lé wọn lórí mi bá wa gba ìjọba kúrò lọ́wọ́ wọn gbogbo àwọn tó ti ń ṣe náà ọlọ́mọba kọ́ ọmọ ṣe ọlọ́run wa lu àwa náà sábà bí dáadáa láti tún nàìjíríà ṣe rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab subhanaka allahumma wa bihamdika ashhadu an la anta astaghfiruka wa atubu